nǹkan ni ẹnìkan mú wá mímú koko nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà ń lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdíṣe ìbẹ́nu sọ́yí Bukhari sọ́yí Muslim eléyìí ni ètò wa ètò àdínú yóò kọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn ìṣá ìṣàrùmí tí wọ́n ń darí tí ń ní gbogbo ọjọ́ gbogbo lórí ìkànnì wẹ̀yìn kanada Barika, royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá ń rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ọ́ abdulfatai sàrùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine.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 فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف الله وضع أطريك في الله أتي إجيره فأسواجها النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà ànábì adéolúwa kò fi ìkẹ́tì àtọ̀rọ̀ yìí kò fi kárí gbogbo wọn gbogbo àwọn jàmáà mùsùlùmí tí aláǹfààní láti gbọ́ ètò àdéhùn ọ̀yọ́ sọ̀rọ̀ akẹ́rọ káàbọ̀ <clears throat> sí ètò náà bákan náà àtún kíra wa kú àṣekù ọdún gẹ́gẹ́ bí àwọn yorùbá ṣe máa ń sọ tó gbóyún tí a ṣe ní ìbàdàn nínú oṣù rọ̀mbọ́ọ̀nù náà abẹ́lọ́hùn kọ́mọ́ṣáà gbà fún wa kọ́lọ́nkọ́ máa dálò wá ní àyà kọ́lọ́nkọ́ ọlá agbára rẹ̀ kọ́lọ́nà ìjọ kan oṣù rẹ̀ ọgbó alákí <clears throat> pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo ń bá lọ síwájú kí rọ̀mdọ́nù tó bẹ̀rẹ̀ òun nípa taqwallah so ìbẹ̀rù ọlọ́wọ́ ọba so ọ̀rọ̀ náà ni mò ń sì ń lọ papọ̀ mọ́ oṣù <clears throat> pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba òun náà ni màá tún máa bá lọ ní èní ibn Mas'ud radiyallahu anhu wọn ni kafa bil mar'i isman an yuqala lahu ittaqillaha fayaghdab wa yaqulu alayka nafsak ẹ̀rí ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́wọ́n ọba nǹkan tí ó yẹ ká máa fi dẹ́rù bàyà gan wọ́n bá ní ó sì bẹ̀rù ọlọ́wọ́n ọba rẹ̀ tó kódà tí yẹnì yéjì bọ̀ àìlè nǹkan ayé ń zẹ́jìra ẹ kéèyàn ó sì gbọ̀n tó bá ti ní bẹ̀rù ọlọ́run tó tó fún ọmọlúwàbí èèyàn Ibn Mas'ud ó ló tó fún mi nìyẹn ìfúnmọ́ ní ẹ̀ṣẹ̀ ó tó fún mi nìyẹn ká ní áá irú ìwà burúkú ní ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí à ń yọ kọ́lẹ̀ fa ọ̀rọ̀ kan ní wa yaqulu alayka nafsaka kó wá ní wọn omi pé káyìn ó rí pé èèyàn ń ṣe nǹkan tí ò dáa kí wọ́n á pè ọ́ pé òsì bẹ̀rù ọlọ́run ọba ní tó ń ṣe yìí bẹ̀rù ọlọ́run ọba wàlá ọ̀yẹ́ kí ẹnìyẹn kó bẹ̀rù ọlọ́run kọ́ wá jẹ́ pé kìíní yẹn tó wá tún èèyàn tó wá ní ìgboyà débi pé tó wá tó ń sọ fẹ́ni tó ní kó bẹ̀rù ọlọ́run pé àìlẹ́ ìkànnàfsàk mójú kọjúmọ́ tiẹ̀ kí ló ń dá sí mi fún so wàlá ọ̀yẹ́ kí ẹnìyẹn ó kíyèsára rẹ̀ pé ah kan ti fẹ̀rù ọlọ́run ọba dẹ́rù báyà kí ẹrù sì máa báyà bí ìbẹ̀rù ọlọ́run ọba bó ṣe ṣe kókó bó ṣe pàtàkì tó Ànábì sallallahu alaihi wasallam gbogbo ìgbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yàní a máa káyà yìí pé ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ikú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀rẹ̀ ya ayyuhal ladhina amanu ittaqullaha ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ẹ̀bẹ̀rù ọlọ́run bá lódodo so abdullahi ibn mas'ud àti abdullahi ibn abbas radiyallahu anhuma gbàtà wọn ṣàlàyé ayé yìí alimami Baghawi alayhi rahmatullah wọn ni huwa an yuta'a wa la yu'sa nítí ń jẹ́ pé ìyẹn bẹ̀rù ọlọ́run ní kí ọmọ tẹ̀lé àṣẹ rẹ̀ kí ọmọ máa yapa àṣẹ ọlọ́run kí ọmọ máa ṣẹ ọlọ́run tí wọn bá ti gbọ́ pé nǹkan yìí ọ̀dá kí wọn jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ kíní yìí wọ́n sọ pé ẹbọ ni jìnnà sí pépétéfé wọ́n ní àbáṣe ah, bá bàbá wa tán ti ń ṣe é nu mọ́sọ̀bẹ́ o pé hmm. òun ṣo àtúkọ́lé ọ̀hún àti mi òun lè mára lé òun lè mára mọ́tò rẹ òun tó kọ́rùn òun fi bọ̀dí ẹbọ mọ́ ní kíní mọ́ ní àbá ah, bàbá ńlá wa ṣe máa ń ṣe é nu ìlàìlà irọ́ o àrùn yóò tọ́ mọ̀tẹ̀lá ṣe ọlọ́run tí wọ́n sọ pé ọlọ́run tó wí nù tẹ̀lé kíní yóò da jìnnà sí i wọ́n láyé ìsọ̀ kọ́mọ́ yapa rẹ̀ ìlérí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀nìmọ́ kọ́mọ́ fi mú un tó jẹ́ ẹ̀ṣẹ̀ láńláwá ẹbọ pẹ̀lú ọlọ́run ọba orí ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run máa jó orí kìnnì kan máa jó kìnnì kan máa da fá máa da yèpẹ̀ máa wó yèpẹ̀ máa ṣe gbogbo ẹ̀ wàláyé kí wọ́n jìnà sí kí wọ́n torí ohun tọ́lọ́run ọ̀fẹ́ ni ó tó bẹ́ẹ̀ kó sọ pé ọlọ́run ọba fẹ́ kí ló àbọ́lọ́run ní ẹ máa wèpẹ̀ àbọ́lọ́run ní ẹ máa wefá ọlọ́run bó ló ṣe fẹ́ wí àbọ́lọ́run ní ẹ máa pẹ́ lòmíì tó yàtọ̀ sóhun kẹ máa pe àfáà kan kẹ máa pe ṣéwù kan pé kọ́sà nu kó gbà yín kalẹ̀ ẹ́ so bó lè ṣe fẹ́ ṣe yẹn so gbogbo àwọn nǹkan yìí tí mùsùlùmí gbọdọ̀ jìnnà sí ni ẹbọ ìṣèkèfèrè pẹ̀lú ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá zina zina jìbìtì gbogbo ẹ̀ à ń yọ tọ́ àwọn ọmọ tẹ̀lé ọlọ́run ọba níbi ogun tó bá ní kó mọ̀ ṣe ó sì pàtì wàlá yóò ìsọ̀ òní mọ̀ yapa tó ní kó mọ̀ ṣe òní ṣe. so n ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run ọba nu mujahid ìgbà tó ń ṣàlàyé ayẹyẹ rahimahullah wọ́n ní an tujahida fi sabilillahi haqqa jihadihi oní tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run lódodo ìbẹ̀rù rẹ̀ oní kíyàn gbìyànjú ó máa ṣe dáhàwà láti máa fẹ́ sin ọlọ́run ọba ká tó bá di tó ní jíjà náà tó ní kán mú nǹkan ogun kẹfì jà ní ìtò àwọn mọ́jẹ̀mú rẹ̀ pé tí èsì àwọn ogun ogun àṣewàhí àwọn ogun burúkú tí àwọn ìjà ìtẹ́mọ̀ pè ní jihad tí èsì jihad mọ̀ dé bọ́ǹbù mọ́ra mọ́ lọ lè bẹ́ mọ́ lọ lè para rẹ̀ kẹ́yìn mọ́ commit suicide kọ́ mọ́ lóun òun ṣe jihad irú yẹn kọ́ jihad yẹn mutawassir fihi shurut tó tó gbọ́ àwọn mọ́jẹ̀mú rẹ̀ ó pé ẹgbẹ́ bí islam ṣe làkàlẹ̀ so kí wọ́n wá jarú ogun yẹn tí o bá sí irú ẹ̀ máa wọ́n jihadi mìíràn tó ń bẹ jihadi dáwà ń bẹ tó bá wá ń jarú ogun yẹn lọ́wọ́ haqqa jihadi wala ta'khudhukum fillahi lawmata la'im tí pé o tún ní máa torí pé o fẹ́ rọ ìyọnu àwọn èèyàn kó wá pa ọ̀rọ̀ ọlọ́run ọba tì láti lè máa bá ogun lọ àbí láti lè máa jagun sójú ọ̀nà àbí láti lè máa pèpè sí tẹ̀sìn ọlọ́run nítorí pàwọn èèyàn ò bu ọ kọ́ wá pátì láà kì í ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ pèpè sódodo ńlá ni pé ah, ènìyàn bẹ̀rù ọlọ́run ni pé kò sí dọ́kàn pẹ̀lú àwọn èèyàn bù ẹ̀rì torí pé kí ni rẹ́dọ̀n náà tó ń là tó dra pọ̀ fẹ́ gbogbo èèyàn fẹ́ràn rẹ nǹkan kan tó lè rí ni kò lè rí tó mọ bá tiẹ̀ lọ yọnu ọlọ́run náà ni èèyàn máa ń wá káàkiri tó èèyàn gbọdọ̀ máa wá yọnu àwọn bẹ́ẹ̀ na mujahid tó wá ní wàtẹ̀kùmù bilqis ẹ̀ tó wá máa wà lérí òdodo ẹni tó bá jólù bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ wà lérí dọ́gbadọ́gba wàláwọ̀ aláàrin fúsìkùn kọ́dà bí ọ̀rọ̀ yẹn bá takò yóò gbà mọ́ra pé ọ̀rọ̀ yìí bá mi rí yóò sì ṣàtúnṣe rẹ̀ wọ ẹ̀bẹ́ ikún wọ ẹ̀bùnà ikùn kọ́dà wá ṣe kí bàbá yín lọ́ba bá wí ọ̀rọ̀ tó ń sọ ọba bá àwọn bàbá yẹn wí ìyẹn ní sọ pé àwọn bàbá wa ní ń bú ọ̀rọ̀ wá sí ni wá sí ni so àmọ́ gbogbo tá à ń sọ yìí pé èèyàn ń ṣe wáàsí kò í ṣe wáàsí pé yóò tó máa tako ìlànà tọ́lọ́run o tí wọ́n máa tako ìlànà tànẹ́bì sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ jẹ́ wáàsí kí wọ́n jáde níbi kó máa bú gọ́ọ̀mẹ̀ntì kó máa sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì kó máa sọ aburú tí gọ́ọ̀mẹ̀ntì ń ṣe kó láwọn ń ṣe wáàsí wáàsí kọ́ yẹn o òun dà lúrú o dà lúrú Ah, àwọn tó ń jẹ́ criticism làwọn náà ń ṣe àwọn tó ń jẹ́ àwọn opponent party àwọn náà ń ṣe so kí wàá ní tiẹ̀ ìwọ àfa wọn wàá sọ ọ́ di pro ẹgbẹ́ ìkòrò tí a bá ń tábà ti fẹ́ lò jáde sọ̀rọ̀ lágbè fún yọba àgbè síta ni subhanallah torí kí ni sí iṣẹ́ àfa nìyẹn ìlà iṣẹ́ àfa kọ́ ọ̀hún torí ìjọba tó yẹ kẹ́ ẹ máa wò lókè ni tó bá láǹfààní àti súnmọ́ wọn máa ṣe wá àti fún wọn lábẹ́ tó bá ti rí iṣẹ́ ni kìlẹ̀ kí wọn ni kọ́ wá jáde bọ́ta pé wọn lọ́mọ wa gbogbo aburú tó bá ti ń ṣe báyẹn ni wọn alẹ́ ti gbọ́ láì ìtúndùṣe yẹn ìdàlúrú nù kí níyàn yí àwọn èèyàn tó bá ní kẹlmọ̀tò haqqin gbólóhùn òdodo wọn ní jihad tó lágbára jù wọn ní kẹlmọ̀tò haqqin òdodo tó sọ inda sultan ìgbà tó wà lọ́dọ̀ olórí inda gbogbo yìí rẹ̀ kéwu ẹ̀mọ̀ tó mọ̀ inda inda sultan jair lọ́dọ̀ aláṣẹ tó ń jẹ́ olórí wàá déwájú rẹ̀ ní olórí tó wá ń ṣàbòsí ọ̀tọ̀ bá wá sòròdó wájú ẹ̀ àmọ́ òsínwájú rẹ̀ òsínwájú rẹ̀ so rìsára tó bá fẹ́ kọ lẹ́tà sí kọ́ sí tí ó dé orí tébù rẹ̀ gangan tí pòun gangan ní òrè ọfẹ́ ràn yàn sí ẹni tí ó jíṣẹ́ fún gangan àmọ́ pé ọ wà lọ sórí mídíà public media lọ́mọ wá fi fi ọ̀rọ̀ ránṣẹ́ síjọba ìyẹn ò kì í ṣe pé èèyàn láyà o kódà ìyẹn ò jẹ́ pé èèyàn ń ṣe wáàsí o bóyá ni pé ẹ̀yin náà ti padà wá rí nítorí tó ń wá kí wọ́n ti padà wá fi lé ọ lọ́wọ́ sòwúrọ̀ ni pé bí mo ti lọ ni pé èyàn ó jẹni tí ó jẹni tí ó dúró déédéé tí ó sì ní dọ́gbadọ́gba kódà bó bá ṣe pé nǹkan yẹn bá takò yóò jẹ́ pé ah èmi nìkan yóò sì ṣàtúnṣe rẹ̀ bákan náà Anas bin Malik radiyallahu anhu ó ní la yattaqillaha abdun haqqa tuqatihi hatta yakhudhuna lisanahu ó ní ẹ̀lẹ́ nìkan tí ó sọ pé òun bẹ̀rù Ọlọ́run ọba ní ti ara àpẹẹrẹ tẹ́sán ọ̀pẹ òun náà ni yóò máa jẹni tí ó máa rìsáàfù àwọn rẹ̀ subhanallah yakhazuna lisanahu yóò máa rìsáàfù àyẹ̀ni pé àwọn rẹ̀ yóò máa kó àwọn rẹ̀ pamọ́ síbì kan kìí ṣe gbogbo ní tó bá rí lèmi fàmàdà sí kìí ṣe gbogbo tó bá ti wá sínú ọkàn rẹ̀ náà ni ó máa sọ jáde bí ẹni pé yazunu wọ́n yóò zinu wò bí mizanu shar'i yóò wọ́n sùn wọn rẹ̀ pẹ̀lú òṣùwọ̀n òfin ọlọ́run kó tó lè gbé jáde tọ́mí ènìyàn bá ti rí báyìí yẹn irú ẹni yẹn kó mọ́ ti wò kó mọ́ ti rora rẹ̀ sí ẹni tó bẹ̀rù ọlọ́wọ́ bá ẹ̀rí kí mo máa ń sọ wípé ìgbà mi wà ń lè rí yẹn tán pé ah ẹni yìí ó sá sọ́ra gbogbo nǹkan ló sá sọ́ra fún mo wá rí ọlọ́run lẹ́ni yìí ọ gbọ́dọ̀ jáde bọ́ta kó pé pé lágbájá ọbẹ̀rù ọlọ́run láéláé ọgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ní tó sọ náà ni pé àṣìbòhú kàdà àtọ́ mo tàmà mo rò ipe bó ṣe rírè àmọ́ wallahu hasibuhu wala uzakki ahadan ala Allah ní ilé fẹ́ni kankan máa ọlọ́run mọ̀ jù mí lọ ọlọ́run mọ̀ jù mí lọ tó ó ṣe dèdè ayé Qur'an tó ní wala tuzakku anfusakum ẹ gbọ́dọ̀ máa àmọ́yẹ lómi tí wọ́n wọ́n kọ́ ẹni tó bẹ̀rù ọlọ́run bá pé kò tí ì tí èèyàn mọ́ táàtì rí yóò fi tú síta ni ẹlòmí ìjọ tó bá rí owó tán làásìrì rẹ̀ ọ́ hàn pé àti kò bẹ̀rù ọlọ́run ẹlòmí ìjọ tó bá rí yìí tán náà lẹ́mọ̀ pé àṣírí àṣẹ lágbájá àti kò bẹ̀rù ọlọ́run ìjọ tó lèmi bá dé ipò tán náà lẹ́mọ̀ pé àṣẹ lágbájá àti kò bẹ̀rù ọlọ́run ọba wúwa àìlẹ́mù bí mo ní ìtakọ̀ ló wà ní èmi ما يعني ما يقول ألسنتكم هذا حلال وهذا حرام أم تقول الله تطبون فيه وتقول على الله ما لا تعلمون ṣe tẹ́ ẹ̀ mọ̀ àmọ̀dájú rẹ̀ ẹ̀ mọ̀ sọ fọlọ́run ni kí lágbájá nìkan bẹ́ẹ̀ àbẹ̀rù ọlọ́run kí tó mà tó káwá láwọn bàbá kan tó bẹ́ẹ̀ báyìí ń sọ ìyàtọ̀ nínú ìtàn sọ ní pé àwọn bàbá tó ti lọ ọ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ẹ́ nìkan nù ọlọ́run ọba ló mà ọlọ́run ọba ló mà níta méjì ní ká sọ náà là ń sọ ọ̀run tó bá ń ròyìn pinnu pé àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn bàbá wa àwọn ẹni ọlọ́run láà òun ṣàdìsí ní díẹ̀ sìn ṣàdìsí ní díẹ̀ sìn anabi sallallahu alaihi wasallam ló sọ àyà Kùránì ńlá mẹ́lẹ̀ wala tuzakku anfusakum ó wà ẹ̀dá bíbọn lè takọ̀ ó gbọ́dọ̀ pé nìkan bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pé rẹ̀ bẹ́ẹ̀ ètò ìtàwá burú jù nù kí wọ́n gẹ́gẹ́ wá jáde bọ́ta kí wọ́n máa sọ pé àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ ṣe rí wa yìí ìyẹn kan ah, à kó pé ara ẹ̀ náà ní ń pè òun náà ní ń pé rẹ̀ lẹ́ni ọ̀rọ̀ àbí wòlíì wòlíì ni mo ṣe wà yìí èmi gẹ́gẹ́ yìí yéé bà wòlíì ni mí à ah, èyí tó ti wá dé jù nù ló tí wọ́n fúnra rẹ̀ pé èsè wòlíì àwọn àwọn ọmọ rẹ̀ pé ẹni yìí hà ah, àwọn dẹ́rẹ́bà rẹ̀ mọ̀ pé kì í ṣe àwọn tán rí wọn òun ló sì mọ̀ dákẹ́ ó sì mọ̀ rẹ́rìn àwọn ọmọ yìí mọ yìí púpọ̀ àwọn ọmọ yìí wọ́n ti rí wa tán báyìí wọ́n ti mọ màkàmà wa màkàmà o ṣùgbọ́n àwọn nǹkan yìí ní kí yẹn gbọdọ̀ lọlé mà inú ẹ̀sìn ọlọ́run ni wàláhì tọ́ra ìbẹ̀rù ọlọ́run inú ọkàn ní máa wà o ẹnìkan kan ò lè mọ́tẹ́ ẹnìkan o tó ẹ lára ní ọmọ ọmọ ara rẹ̀ alára ní ọmọ ara rẹ̀ tó ẹ̀wọ̀n tá ń kà inú àwọn ẹjẹ́ kí n máa bá àwọn àwùsọ́ọ̀fù ẹlòmọ̀tẹ́kìn lọ àwọn nǹkan tí yẹn máa fi máa ẹni tó bẹ̀rù ọlọ́run ọba tí wọ́n ló fi mọ̀ pé hmm, nínú ti ń bẹ̀rù ọlọ́run ọlọ́mọta ṣe mí ní olùbẹ̀rù rẹ̀ òun náà ni ìmánu bilghaib kí n nígbàgbọ́ sí àwọn nǹkan tó jẹ́ pé unsins ni àwọn nǹkan tó pọ́ mi ènìyàn lè fojú rí subhanallah n tó lè fojú rí tọ́lọ́run sì pa ọ́ láṣẹ pé gbà á gbọ́ tí ànábì pààyàn láṣẹ pé gbà á gbọ́ ẹni tó bá gbárù rẹ̀ gbọ́ ẹnìyẹn ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ lára rẹ̀ torí n tó fojú rí n tó fojú mà tòtó wàá gbàgbọ́ ní òdodo bó ṣe ẹkọ gbàgbọ́ gẹ́gẹ́ wọn kéde kọ́ wọn fẹnu sọ́ọ̀ tòtó tí bá má pojú ìwà nìsín àwọn èèyàn máa rí i pé hmm, àṣé nǹkan ti ń jẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀n náà bá ń sọ nínú al-Qur'an nínú Suratul Baqara ní ọwọ́ bẹ̀rẹ̀ náà ni bàtó ní zaalif laamim hudan lil muttaqin olúwa ní alqur'an yìí hudan lil muttaqin kò sí iye méjì mbẹ́ o ìmọ̀nà ló jẹ́ fún ẹni tó bá ti àwọn olùbẹ̀rù ọlọ́run ìmọ̀nà náà ni qur'an yìí máa ń jẹ́ fún àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run abẹ́rẹ́ sí ní ṣàlàyé àwọn olùbẹ̀rù yẹn yẹn ó ní alladhina yu'minuna bil ghaib alladhina yu'minuna bil ghaib àwọn làwọn tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ sí nǹkan tó pamọ́ Allahu Akbar kí ni nǹkan tó pamọ́ tí ó ń kálukú owó rí tàbí gbọdọ̀ si sí kì í ṣe pàmò fi rí àwọn wí lásán á nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala Allahu azza wa jalla Allahu azza sultanuhu á nígbàgbọ́ si ìpè ọlọ́run ọba yìí wà mawjud ọba tí ń bẹ ni wahid òun nìkan oṣó ni la sharika lahu. kò sí ẹnìkan kan tó lè ràn lọ́wọ́ kò sí ẹnìkan kan tó lè kún lápá pé jìmọ̀ ẹ̀ pé kò lè dá ṣe àwọn tó ń bá ṣe ní sẹ́kùn mẹ́nu àkídà súfí ẹ̀tọ́ ní gbogbo tó fẹ́ yà sí yìí wípé Allah subhanahu wa ta'ala ó ní àwọn tó ṣe pé ni wọ́n ń sojú rẹ̀ lórílẹ̀ ayé àwọn tó pé gbogbo ní tó bá fẹ́ náà bá ní kán ṣe náà ní ó ṣe tí wọn bá ní kọ́lọ̀ ń ṣe kò ní ṣe kọ́lọ̀ àwọn níbẹ̀ tó ni ni wọ́n subhanallah àwọn ah, ẹlò lè kásìrà àwọn ọmọ pè ní ọmọ pè ní gáúzù ọmọ pè ní àkàtọ́ọ̀bù ọmọ pè ní àwùtáàdì wọ́n láwọn gangan ni àwọn gangan àwọn ni wọ́n ń ṣojú ọlọ́run láyé so subhanallah alazim so ṣírò ẹni yìí òun láti sọ pé amana bil ghaib ṣírò ẹni afẹ́ lọ gbọ́ ọlọ́run gbọ́pọ́ lọ́wọ́ bá ń bẹ wàláì kò gbà torí bá ti gbẹ tó bá ti gbà pé ọlọ́run ní àwọn tí ń kún lọ́wọ́ kò lè dá ṣẹ́ṣe àbáwọn tí ń ṣojú rẹ̀ ẹni yóò nígbàgbọ́ sọ́lọ́run ọba ìmánu bẹ̀rẹ̀ yìí ìnígbàgbọ́ sí n tó pamọ́ tí yìí ò rí òun náà ni mo fi ti ọlọ́wọ́n ọba bẹ̀rẹ̀ ó nígbàgbọ́ sí ti ọlọ́wọ́n ọba ara pé àárí ó sì ń bẹ lókè sánmà ó sì mọ gbogbo tí bá ń ṣẹlẹ̀ ní gbogbo àgbá ńlá ayé gbogbo tó dá kò sí tó mọ̀ nípa rẹ̀ kò sí tó pamọ́ tọ́lọ́wọ́n ọba nípa rẹ̀ so fi àyàn anáwó láṣẹ bí ìlàhù wọ́n lè kọ́fù ìlàhù ọlọ́run ọba yìí kò ní orogún kò ní tó jọ tó wá òkè ẹ̀ẹ́n ẹnìkan péré ó sì ń darí gbogbo ayé òun fi ọmọ ènìyàn ó fi ń wí ẹ̀dọ̀ ọlọ́run ọba nù ó fi ń wí ẹ̀dọ̀ ọlọ́run so òkè ọlọ́run ọba òkè ọlọ́run ọba wà fókàlà arsh dúkàlà arsh lọ́wà gbogbo tó sì ń lọ gbogbo tí ń lọ ní gbogbo tó dá lágbàáyé kò sí ìtọ́pamọ́ sí níṣẹ́jú kan òkúra ọlọ́run sọ débi pé wọ́n máa tasqutu min waraqatin illa ya'lamuha lọ ní ìsorí ewé iwájú ta rẹ̀ wọ̀n ewé eléyìn o ẹyọ kan ò lè já kọ́kàn jábọ́ lórí igi rẹ̀ láyà àìlẹ̀ wọn àfi kọ́lọ́ ọwọ́ mọ̀ sí. so irú ẹni tó bá gba gbogbo orúgbàgbọ́ yìí gbọ́ òun ni amina bilghayb onígbàgbọ́ sí kọ̀kọ̀ yìí kàn ṣe kí mo gbà kọ́lọ́ ń bẹ́ o làìlà ìlàlà mo gbọ́ lọ́hùn gbọ́ ìyín kọ́ o làìlà ìlàlà mo torí irú yẹn kọ́ o ògbọ́lọ́hùn bá gbọ́ ẹnu kọ́ ọ gbàgbọ́ débi pé gbogbo àwọn iṣẹ́ tọ́lọ́run bá máa ń ṣe yẹn yóò dá ọ lójú kò ní ní kíní ìrújú kan nínú ọkàn rẹ̀ kí àní ewé kan ọlọ́run ní wàlẹ́ aráfẹ́bín wàlẹ́ yábísín ilé àfikìtà bẹ̀ mọ̀bí nǹkan kan ò lè dágbẹ́ nǹkan kan ò lè dá tutù àfi kó yẹ pé ó ti wà nínú tíra lọ́dọ̀ ọlọ́run yẹn ni pé ò lè rọ́mì ènìyàn kan kó wá di nǹkan kan kí nǹkan kan ṣẹlẹ̀ sọ́mì ènìyàn kan kí dáadáa ṣẹlẹ̀ sọ́mi ènìyàn kan káburú kan ṣẹlẹ̀ sọ́mi ènìyàn kan sẹ́rí tẹ́wá gbarú eléyìí gbọ́ ẹni tó bá gbarú eléyìí gbọ́ ẹ ní bá nídìí pé à ń bínú ọmọ ènìyàn kan tó bá nígbàgbọ́ sọ rọ́ìb tó gbà pọ̀ lọ́wọ́ bá wà mọ́ kọ́ dìrò àṣeyà òun lọ́ kádàrà gbogbo nǹkan òun ló sì máa ń jẹ́ kí nǹkan ó ṣe tó bá ní ó ní ó tó bá ní kò ní ṣe kò ní ṣe tí yẹn bá dá ọmọ ènìyàn lójú dérúpọ̀ báyìí ọmọ ènìyàn ní sinmi láyé àlàáfíà jẹ́ tiẹ̀ láyé so ìfọkànbalẹ̀ jẹ́ tọ́mọ ènìyàn láyé àmọ́ àìsí òun náà ló jẹ́ kí hílà lo kó gba gbogbo ìgbésí ayé àwọn ọmọ ènìyàn ló jẹ́ kí ìdààmú ni ò jẹ́ kí wọ́n rójú ráyè látara pé ní tí ó àlàáfíà bá ti ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ní tí èèyàn bá ti ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ni ó <clears throat> sí nǹkan tó pamọ́ tó ju rè òtó so ara tó ju òtó tó pamọ́ òun náà ni al-qadar kádàrá olúwọba kọ́ kalẹ̀ ọmọ ènìyàn gbọ́dọ̀ gbà ìpolówó ó ti má yóò wá ní kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ yóò sì fẹ́ pé mo fẹ́ bẹ́ẹ̀ tí ò bá fẹ́ kò lè ṣẹlẹ̀ sọ́mi ènìyàn in tí ó pamọ́ táàrí òun náà ni àwọn màláíkà ọmọ ènìyàn gbọ́dọ̀ gbàgbọ́ ọ gbọ́dọ̀ ní iyèméjì mẹ́ ẹ wà mọ́ rápẹrẹ pé eléyìí gba ẹjẹ́ ń dúró níbi tí kádàrá wọn kí wọ́n ti fọ́ kí ti kí ti sáré síwájú ara ìgbà kádàrá tí wọ́n bá gba kádàrá òun ò ní máa bínú àbúrò rẹ tọ́lọ́wọ́n bá ń ṣòre fún o ò ní bínú ẹ̀gbọ́n rẹ̀ tọ́lọ̀ ń ṣoore fún kọ́dà bàbá mi a máa bínú ọmọ rẹ̀ tọ́lọ̀ ń ṣoore fún látara pé kí ni ó lè mọ̀ wó pé ìtí mo sì kọ́lọ̀ ń ṣe kíní yìí fún ni ọlọ́run ni ìṣe fún ìtí fẹ́ fún ni yóò a máa bínú so gbogbo irú yìí ń ala àìníbẹ̀rù ọlọ́run ọba ni torí tí wọn bá ti jẹ́ olùbẹ̀rù ọlọ́run alladhina yu'minun bil ghaib yóò nígbàgbọ́ sí kọ̀kọ̀ òun oh, ọlọ́run ṣe so àmọ́ pé ó máa alẹ́ ẹ ó burú fẹ́ lómi ìdépò pé Allahu Akbar yóò tún gbà pé àwọn kan àwọn ni wọ́n ń lo kádàrá àwọn bí kádàrá àwọn ah kádàrá tó dáa ni ẹ̀rí ṣé al-ghaib ara pé èèyàn máa ń tó onígbàgbọ́ sí tó pamọ́ ara rẹ̀ náà ni pé kò gbà pé ẹnìkan kan ọmọ ghaib tẹ́nìkan kan ò lè máa ti ń jẹ́ kọ̀kọ̀ ẹnìkan kan ò lè máa tó pamọ́ ara tó pamọ́ náà ni kádàrá rẹ̀ ara tó pamọ́ lọ́jọ́ ọkú rẹ̀ kò gbà pé ó kú ẹnìkan kò sì mọ̀gbà tí nǹkan yẹn lè jẹ́ kẹ́ni kó dúkọ́ wọn sọ pé ìjọba ìlú kùnrin kò purọ́ ní ọ́ àbẹ́nìkan ọjà rẹ fọ́ta ńlá ọjà kó kùn jọ kẹ́kẹ́ òpùrọ́ ní ọ́ kódà kó ṣe déédé ńjọ́ tó sì rí òun lóòótọ́ kí wọ́n sọ pé òpùrọ́ ní ọ́ ó tó yẹ lórí ibú lórí ibú láńlá ní ọ́ pẹ̀lú tó tó lo tó mọ̀ tó ṣe kò ń gẹ̀ yìí tó ń ti ń jẹ́ pé á èèyàn nígbàgbọ́ nù ó rí kọ̀kọ̀ ní òní pé lágbájá ọ̀fẹ́ lọ́lẹ́fẹ́ mọ̀jẹ́ ọ̀fẹ́ o kò ní bá dáadáa ń bẹ̀ o ẹ sì rí pé kò bá dáadáa ń bẹ̀ lóòótọ́ kẹ́ ní eléré ibú ni bàbá yìí ah ó sì lẹ́ni yóò ní báradà kò sí báradà ń bè lóòótọ́ ṣe ń kọ́kọ́ dáràn pẹ̀lú bó ṣe lọ́dọ̀ rẹ̀ hàn òun náà tó dáràn pẹ̀lú tó sọ ọ̀hún tó bá tó wá tó gbà pé nítorí ah ó sì wí bẹ́ẹ̀ lóòótọ́ ìyẹn tó dáràn kankan òun náà ni pé mùsùlùmí ara ń tí ó jẹ́ kéèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba lódodo òun náà ni kó gba ohun tó pamọ́ àwọn ẹni tí ò lè fojú ara rẹ̀ rí báyìí pé wọn ò lè sí ojú ẹ̀ kò rí so ara ń tó pamọ́ òun náà ni inú sàárè الذين يؤمنون بالغيب ghaib nínú sàárè gbogbo àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam nítorí wọn bá ní yóò máa ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́nu tí ó nígbà gbọ́ tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ó gbọ́dọ̀ gbà gbọ́ ó gbọ́dọ̀ máa jẹ́ kó máa ní kínníkínní nínú ẹ̀mí rẹ̀ ike tí kinní yìí yóò rí bẹ́ẹ̀ ni àbí kò ní rí bẹ́ẹ̀ à àmọ̀mọ́ yìí tó máa ṣẹlẹ̀ ta lọ́nà tó dé rí tó síwájú màrúra dá ọ̀rọ̀ ti ti imani dubahun tó kí n tó parí ètò níyì àwọn ẹnìkankan bẹ́ẹ̀ tó yẹ kí ara pẹ̀lú alákìyèsí ní àsìkò yìí mo rí pé ìbéèrè ń wá lórí rẹ̀ gan wọn ní ọ̀rọ̀ sítà shawal tí àwọn èèyàn ń béèrè pé lẹ́yìn rọ̀ǹdọ́n kí ni nǹkan tó tó kù ẹni tó kù náà ni tí anabi sallallahu alaihi wasallam sọ fún wa òun náà ni àwẹ̀ mẹ́fà lẹ́yìn àti tabatiwa nù shawal táwa yìí yẹn lè bẹ̀rẹ̀ láti jọ́ kejì tí a ti sọdọ́ tán lẹ́nu yẹn ti lè bẹ̀rẹ̀ so mẹ́fẹ̀ẹ̀fà yẹn wá nìyẹn lè gbà léra wọn consecutively kí wọ́n gbà léra wọn tó ní bí ọjọ́ kankan bẹ́ẹ̀ tó bákan náà sì ni èèyàn lè gbà téyìn ó pin gbà kan lónìí gbà kan lọ́tọ̀ọ̀la gbà kan nìkan nìkan gbà sáàmù gbìyànjú kọ́ jẹ́ pé ọjọ́ jímọ̀ nìkan lọ́mọdá gbà so tó bá ti gbà ní jímọ̀ gbà ń sátidé tẹ̀lé so àbí tó bá ti gbà lọ́la ní sí kọ̀yà àríkọ̀ gbàǹjẹ́ wọn dá jímọ̀ gbà tó bá fẹ́ dáwọn ọjọ́ yẹn sí fúnra wọn bákan náà obìnrin tó ṣe pé òun ṣe àìd rẹ̀ ṣe pé òun ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣírò ẹnìyẹn náà báwo ni yóò ṣe ṣe ṣe pé ó dẹ̀ wù ú kó ń gba àwẹ̀ ṣàwálì bákan náà ó sì jàwẹ̀ tí báwo ni ó ṣe ṣe ṣírò ẹnìyẹn ní tí ó ṣe náà ni pé yóò ó lè kọ́kọ́ gbà ó lè kọ́kọ́ gba àwẹ̀ títà ṣàwálì yìí tó bákan náà kó gba àwẹ̀ títà ṣàwálì bákan náà kó sì kó wá yá lẹ́yìn ìgbà tó bá gba títà ṣàwálì tó ti pa rẹ̀ bá ka nínú oṣù yìí kó wá gba èyí tó jẹ nínú rọ̀mbọ́ọ̀nù sí bákan náà tó bá rí pé ah, ipa mi ò lè ka kẹ́ni yìí bóyá lónìí wò pé ah, àyà agbára òun òun wò kó òun sinmi díẹ̀ nǹkan bá wọn kó tètè fàǹgbà kó tè lu àǹfààní tó gba títà ṣàwálì tó wà nàbí sallallahu alaihi wasallam àdéhùn yẹn bẹnu àwọn kútùbà àhàdíìs ṣèjú kí n gbé kọ́ọ̀lù tó wọlé. naam. wa wa rahmatullah èèyàn lè ní àníyàn títà ṣàwárí pẹ̀lú àròjọ mọ́ndé àti tọ́sídẹ̀ kó fẹ́ da méjì pọ̀ sí ní ẹ̀ka. yíyí hmm, ṣe rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó ní ọ̀rọ̀ méjì lọ́dọ̀ àwọn àfáà ni pé kíyìn ó nígbàgbọ́ pé mo fẹ́ gba ní ọjọ́ fẹ́ gba mọ́ndé mo fẹ́ gba títà ṣàwárí sọ pé ṣó lè mu lọ́nà àfáà tán ni pé a ah, ò mú báwọn mẹ́rin ká kò mú un pé ò lè fi ọkọ̀ méjì kò fi kó kò fi pa ẹ̀yà méjì nínú ìbá so wallahu alam àyí tí ó clear sí mi jù ni pé ẹni tó wá fẹ́ gba sítọ̀ sọ̀wá kó gbà kó má ní pé wọ́n fi mú ọmọ ọjọ́ monday lọ́tọ̀ tòótọ́ akó bá wù ọ́ kọ yọdọ́ monday kalẹ̀ kó fi gbọ́jọ́ monday rẹ lọ́tọ̀ kó wá gbọ́jọ́ tuesday ní sítọ̀ sọ̀wá lè so torí àyè tó wà fún yàn láti ti gba sítọ̀ sọ̀wá lè kí èṣe ọjọ́ monday yẹn so wallahu alam naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh mo ní ẹjọ́ nípa síkà sàwà tẹ́ ń sọ yẹn. ṣé ìyẹn lè gba ìyẹn ó dandan ní kí yóò gba ọgbọ́n mẹ́fà lẹ́ẹ̀kan náà àbí ìyẹn lè ṣe àlàfo sí kó kàkà mi lè ṣe mẹ́fà àbí ìyẹn lè ṣe yóò gbà lẹ́ẹ̀kan náà ni. bẹ́ẹ̀ni ìyẹn lè gbà kélekèlé báyẹn náà tí wọ́n bá gbà kóyá èèyàn gba ẹyọ kan lọ́sẹ̀ kan ẹgbẹ́ ẹ̀sìn kan ẹ̀yàn gba méjì ẹ̀yàn tó gba méjì kò sí tó burú mẹ́ kó sàtijọ́ nínú oṣù ṣàwálì náà ni èèyàn gbà kò sí tó burú ń bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nu tí ó bá gba rọ̀mùdọ́nù tán báyìí lára nu ọlọ́run ni wọ́n àti bá àwọn obìnrin sí ten min ṣàwà tó wá tó fi mẹ́fà tẹ̀lé. Naam, wàlékùn tó lọ àbàkẹ́ sọ. Wàlékùn sàlám ẹ ti fẹ́rẹ́. Mm, bẹ́ẹ̀ tó wá ṣe pé abẹ́rẹ́ gbà ẹ ní rédíò tó wá pé abẹ́rẹ́ gbà abẹ́rẹ́ tí kò rọ́pò oúnjẹ ni tó kò sí tó burú mbẹ́ àwọn tó apá abẹ́rẹ́ tó máa rọ́pò oúnjẹ ni tó kọ́ bá mú ọ. naam mo fẹ́ béèrè ni pé ṣé sáàbà ṣe tàbí nínú kò sí ìkàlè máa gbà lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ a kò ní ìdè yẹn lè máa gbà lọ ó dẹ̀ pé pé lérò pé òun fẹ́ gbà rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó kàn jí láàárọ̀ ni ọ̀bá rí nǹkan jẹ mọ́ so títí títí ó sì rí pé òun jẹun kan tó fi di bí ọwọ́ ọ̀sán kankan ó lè tó dàwẹ̀ kò sí tó burú mbẹ̀ so fún àwẹ̀ náfìlà báyìí bí sùtù àti orí nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah salomi olóńdàgbére fún wa pé subhanaka Allah wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.